ewúrẹ́ ti ń jà lùbọ́sà ojú ní nǹkan ntí wọ́n èsè náà nù. Yorùbá ronú. ẹ kọjọrọ bàbá. àmọ́dé yìí wọ́n mọ̀ tún rí ọ lónìí. ẹ fi jọ mẹ́ta. gbogbo lé ń kọ́. ṣàlàáfíà lọ wà. dáadáa lọ wà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí tún rẹ̀mí àdúpẹ́ àdúpẹ́ mo tún rí ọ. ẹ bàbá ọmọ bàbá tó rira. ẹyin o tí ń gbé lẹ́yìn ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ rẹ o bẹ́ẹ̀ni kí ló ṣe. ìṣe ló rí mi tí mò ń kọ́ àwọn ọmọ abúlé lábẹ́ ẹ̀gẹ́ òsè tí mò ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìṣirò àti tèdè òyìnbó. ẹyin o Mm. àwọn ọmọ wọn sì já fáfá pọ̀. bẹ́ẹ̀ mm. tó àwọn ò tí ì fi kí máa ń forí wọn rò. bó ṣe wá rí wọn ó wá wù ú. Eh. ó wá súnmọ́ mi pé kí n kó òun náà bàbá mo ṣe rántí pé bàtà ṣì fi kéré jù báyìí lọ. Mm. mo kìlọ̀ fún un títí títí kó gbájúmọ̀ kọ́ ẹ̀ àmọ́ bàbá ìsìn tó padà wá yìí wàhálà tí ń fún mi ṣe ti pọ̀ jù tí n bá lo wákàtí kan lórí àwọn ọmọ abúlé. ìgbà yìí làárọ̀. mo nílò láti lo wákàtí mẹ́ta lórí. tarógbó sùn fún ọkọ ìgbà yìí làárọ̀ hmm. ògọ́ bá wọn bàbá wa ti mọ́ pòwe ni. báwo ni bàbá. wọ́n ní àgbàlagbà tó fọ̀sán lọ rèé kọlù lù omele ló máa ṣán kù hmm. tí Yorùbá bá ronú lọ tí Yorùbá bá ronú bọ̀ ẹni a wí fún ọjọ́ ọbàjọ́ gbọ́ tó bá rí ẹni tí wọ́n ń gbà nímọ̀ràn tí wọ́n ń gbà níyànjú ṣùgbọ́n tí ò tó kọ etí ọ̀gbọ́n yìí sí hàn tó wá dẹ̀yìn ọ̀rẹ́ yìí ń gbó borí tán tó wá tẹ̀ sí ìmọ̀ràn wọn wọ́n á máa fi òwe òun fi ṣàpèjúwe irú ẹni bẹ́ẹ̀ pé áì ilẹ̀ rọ àgbàlagbà tó fọ̀sán lọ rèé kọlù òlu omele ló máa ṣánkù kò lédè di ìyáàlú wọ́n ní kólókùnrin ó ṣe tó ó lóun ò lè fàbọ̀rọ̀ ṣe tó tòótó ẹ̀yìn abọ́ọ̀gbọ́ ìgbà yìí làárọ̀ tárógbó ń sunkún ọkọ ìgbẹ̀yìn ni máa yóò lóko àdá bá bàbá wa ti máa wínú ó mọ̀ kó dọjú alẹ́ kó tó yọ lọ́yọ̀ nígbà bá dọjú láàárọ̀ báyìí tọ́yọ̀ ń bá tutù ọ̀ tọ́yọ̀ èmi ó ní rárá o ẹni tí ó bá ti lè san àpò méjì kó máa lọ o tá a mi kí n ra lápò kan àbọ̀ yóò takú tó ọyọ́ sì rèé kì í pẹ́ rọ̀ nígbà tí ìdálẹ́ yóò máa ṣe ní gbàǹjo kan wá rà ní àpò kan n tó kọ̀ tí ó tà lápò kan àbọ̀ Yorùbá ní ó dọjọ́ alẹ́ kó tó yọ lọ́yọ́ ẹ̀yìn abó rántí pé bẹ́ẹ̀ ni Jésù kìlọ̀ títí títí títí fún Júdásì. júdásì ọmọ gbọ́ àfìgbà tó dá olúwa mi jésù ṣáàlọ ṣáàlọ ṣáàlọ ṣáàlọ ṣáàlọ júdásì ọmọ gbá lọ àfìgbà tó ta olúwa mi ní ọgbọ̀n owó fàdákà ẹ̀yìn ìbá gbọ́ngbà jésù kì í nílọ ìbá gbọ́ngbà jésù ń bá wí kó ronú kúwàdà níbi kó mọ̀ fẹ́wọ́ ló ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ débi pé kó mú odidi olúwa mi kọ́ta ẹ̀yìn òkété wa bóòrù tán ọ̀kẹ́rẹ́ ogórí ìrókò ojú ọdẹ dá wáyé ìrònúkúwàdà àná tí Júdásì ò ṣe náà ló pàpà wá ṣe ó lọ dáwó padà àmọ́ aṣọ ògbọ́mọyẹ mọ́ ọmọyẹ ti rìn ìhòhò wọjà ẹ̀pà yóò bóró mọ́ ọ̀gbọ́mọdé àwọn bàbá wa máa lòwe nígbà tí ó bá ti ń pẹ́ jù fún yàn wọ́n ti gbà nímọ̀ràn gbà nímọ̀ràn gbà nímọ̀ràn nígbà tí ọgbà tó wá wá gbàmọ̀ràn òun lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tó ti borí ó rántí pé jésù kí judas ń lọ títí títí títí títí títí tí ó gbà béèrè béèrè alábọ̀rùn ó dẹ̀ wù mọ́ lọ àfìgbà tó ta olúwa mi lójú rẹ̀ tó dá nígbà náà ló tó wá ronúpìwàdà ṣùgbọ́n ìrònúpìwàdà rẹ̀ ò bá aṣọ rẹ̀ ò bọ́mọ́yẹ mọ́ ọmọ yẹn ti rìn ìhòhò wọjà ẹ pa òbóró mọ́ ẹ̀yìn à ń kì í à ń sà olóòmẹ ni ó kú àbọ̀mọ̀ pé adìyẹ tó ṣu tí ò nù dì ara rẹ̀ ló mọ̀ wá adìyẹ tó sì sí ntí wọ́n èsè náà nù ẹ̀yìn tó kàn ń wù èmi ni wípé àlọ́ tí àwa ń ṣe fún ọ ikọ̀ ọgbà kó jáwọ́nú ẹ̀ṣẹ̀ kó o ronú púwàdà nígbà bá ń sọ pé Yorùbá ronú ọ̀tọ̀ ni kí Yorùbá ronú ọ̀tọ̀ ni kí Yorùbá kó ronú pìwàdà ọ̀tọ̀ ni kéèyàn ó ronú ọ̀tọ̀ ni kó ronú kó pa ìwà rẹ̀ dà èyí tí mò ń sọ̀rọ̀ bá lónìí kéèkàn ṣe pé kí Yorùbá ronú nìkan ká ronú ká sì pìwàdà ni èèyàn lè ronú lóòótọ́ àmọ́ kó má kó ń di ìdò tí í ṣe rí ọmọdé ìmọ̀ràn mi ni pé kí náà ó tó dilẹ̀ ní ẹ̀yìn àsùnsùn jẹ rẹ kó o jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ tó ń dá jáwọ́ nínú àpọ̀n tí ó yọ ó dá mi lákànnà kó sáfà sọ́dọ̀ Jésù yóò dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ọ́ a ó sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyọ̀dọ̀ àgùntàn ó sì bá ọlọ́run làjà àlàáfíà yóò sì wà láàrin ìwọ àtọlọ́run ó ní ìrètí ọ̀run pé tí kú bá tiẹ̀ pa ojú rẹ̀ dé ó yọjú sí elédùà ó sì wà ní paradíṣe láti máa bá jésù jọba ń bó bá dé lẹ́gbẹ̀rún ọdún ìmọ̀ràn mi nu o kó o tó wí kó tó fọ̀ mo fẹ́ rán létí òwe wọn àgbàlagbà tó fọ̀sán lọ́rẹ̀ kọlùlù omele ní irú wọn ń ṣánkú lọ́jọ́ ayé wọn. Yorùbá ronú.